bàbá ń tẹ̀síwájú lè ní pé wà ánà ṣùwádá an tẹ́kùkù ṣèyíní àhàyá òhìn dàrọ́ bí i mú ìrìnàkó ń mú ẹsẹ̀ mi lọ́dọ̀ ọlọ́run bá ti jẹ́ mímú wọn alùpùpù wọn fi tọ́ sí wọn ọlọ́run yóò mọ̀ bá wọn an tẹ́kùkù ṣèyíní ṣùgbọ́n ọ̀nà ọlọ́run wà àrùwárò àlè sìn àádá tí bàákẹ́yà àwọn tó bá dé lórí ilé ìyẹn pé ẹ̀mí wọn ó ṣẹ́kù na iná tún ìlànà mi ìwà tó tí ó máa gbádùn ọjọ́ kan lọ́wọ́ gbé omi dìde wà àrùwá wà á lè ṣàkọ́ wa bákan náà ìgbésí ayé àti ẹ̀mí àwọn ẹni ibi wọn àgbàbà tún òun ṣẹ́kù tí ó máa jìyà ìlànà mi ti di ọjọ́ ẹ̀san. الله سبحانه وتعالى إن ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا wọ́n máa rò pé ẹ má rò pé àwọn tí wọ́n kúkú sójú ọ̀nà ọlọ́run òkú ni wọ́n bá lè àṣeyá ṣùgbọ́n abẹ̀mí ni wọ́n ń dàrọ́ bìí lọ́dọ̀ ọlọ́ọ̀bà yóò rẹ̀ fà kú sí àríbìkẹ́ wọn bá wọn bákan ọlọ́nà ọ̀la taqulu liman yuqtal fi sabilillahi amwatun wal ahya'u walakin la tash'urun ẹ̀wọ́n ló pẹ́ tó kókó iṣẹ́ yìí tó kó sójú ọ̀nà ọlọ́run ẹ̀yẹ pé òkú ni ṣùgbọ́n àbáyé ni ẹ̀yìn òkàn mẹ́rin. bákan náà àwa náà kó iṣẹ́ yìí ó jẹ́ tó kó sójú ọ̀nà ọlọ́run níjà àtẹ̀sẹ̀ kì í ṣe ẹni tí olóhùn ah, ṣe tọrọ fẹ́rẹ́ pé nǹkan mí ní ṣe. sọ̀rọ̀ tá a bá dé nu tíra fíkì wọn ṣàlàyé àwọn tó di àwọn ṣọ̀dá ẹ̀ta kòkò ìṣẹ̀yẹ jí ṣojú ogun ojú ogun tẹ̀sán. ẹgbẹ́ ajé ṣẹ̀yí àfikọ́tún àfikọ́tún ọlọ́run ló ìyẹn ni alimọ́n Bukhari fi mú ọ̀rọ̀ kan pé dáyọ̀ pé paul fulani shahid ẹ hmm? wọ̀ pé ní shahid wọ́n á mú hadith arákùnrin kan tẹ̀ka shahid lẹ́yìn tó bá kú báyìí báyìí báyìí tó yẹ pé ànẹ́bí ní oṣù dín nǹkan ọ̀gbọ̀n mú ẹ̀tọ́ òkú. Ọmọ ẹ̀kọ́ ní shahid ìdìbò ọlọ́run ló mú bẹ́ẹ̀ lórí ìrìn àháwà ogun tó bá lọ yìí ogun kí ni ogun ẹ̀sìn ni. أمام أمام تليل بأمام الحركيون أمام الإخوان المسلمون أمام ليدا أمام ليدا أمام تعيش أداء وشهيد شهيد أحسن بنا شهيد سيد كتب شهيد شهيد الأمام كتب فجبت أحسن بنا فكان يجب سيد كتب نني أفهمني أمام أمام كتب شهيد أبغى تتنشي ìtìhàrí yóò yẹ lẹ́nu tí ẹ pé èmi ìdè nǹkan wọ́n ra tó bá ti kú wọ́n máa lè ṣàyídù mọ́ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀nà tẹ́lómìí lò òbíkú yàtọ̀ sọ́nà àwọn ṣùwádà ìtì àrí ẹ̀rí fún wọn àti wàá kò ṣàyídì ẹ̀mí ń ṣẹ́kù nínú bàrúfà tí ó mọ̀ sẹ́mi tí ó mọ̀ gbádùn bákan tó jẹ́ pé ẹ lórí ibú yẹn ni ṣẹ̀mí ló ṣẹ́kù ní tí ó mọ̀ jìyà bákan náà wà ní mòmìnì ọlọ́ni mòmìnì ìfàlọ́nà fi kò bóre yìí àádọ́rọ̀ òun nínú sàárè wọn wọ́n ìsàlú àwọn abéèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ìsàlú àbèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. àníbà mọ́ra sọ́lá ó ní fa ó ilẹ̀ yìí nínú iṣẹ́ tí wọ́n rán sí mi ni pé anẹ́kùn tùfà ní wọ́n fi kò lórí kun ìyẹn pé ẹ̀ẹ́mọ̀ bẹ̀yẹ̀ wò nínú ẹ̀ẹ́mọ̀ adáyẹ̀ nínú sàárè nídẹ̀wọ̀n tí ó lágbára mísílẹ̀ ọkọ̀rí bá làádìrí ayẹ̀dá alẹ́kọ̀ọ́ láti àfún náà mí ní fitinẹ́ tí mo ṣe ìdàjà ní pé ìdẹ́wò tí ó súnmọ́ fitinẹ́ àṣẹ ìdàjà ẹ̀rọ pé nínú fitinẹ́ tó ṣẹlẹ̀ láyé ní ìtúlágbára ní fitinẹ́ tàbí àṣẹ ìdàjà ni ní tó lágbára ni ìnáwó sọ pé ní kò sánẹ́bì kan tí ò ti ké lọ nàfíìdà jáde fáwọ́ta ni àwọn ìjọ ẹ̀ ní tó lágbára ni. fàyíkọ́lù mọ́ ẹni mú kábí hàdà rọ́jìn anábì ló máa sọ fún yẹn pé kí ni tó máa ń pa arákùnrin yẹn yẹn pé kí ló ń pa anábì fa amal mumin aw mukin ẹni mú mi tó máa mọ̀ dájú أذك إلا آه ويقول هو محمد بن عبد الله هوني نبي أم عبد الله جاء نبي البينات والهدى أمو نمو أبوا وشال أيس سوا فأجبناه واتبعنا فأجبنا فاتبعنا فأجبنا واتبعنا إذا أجبت إلى أن يولي محمد الله ọ̀yọ̀kọ́ ló wà pé ná sọ́ọ̀lì hàn máa gbé ìgbésí ayé rọ̀ máa yọ ìgbàgbọ́ lọ dáadáa ká máa àlùmọ́ náà. a ń tẹ́ káyọ̀ kọ́nù náà fi kíni yóò máa nílà ádìrí ayàbáà na ádìrí ọ̀yàkọ́lá ádìrí ẹ̀mí tó náà sá ẹ̀kọ́ ló náà ṣe àfàkóso nǹkan kọ́ báyìí máa ń sọ nǹkan yẹn náà kẹsàn-án sọ ẹgbẹ́ nígbà tó wà láyé gẹ̀ẹ́kọ̀ mọ́ ẹ̀sìn lajú ẹyẹ kẹta sọ èmi náà kẹta sọ ni irú wọn lẹ́rìí tó ṣe ìsìláàmù yóò tó lọ máa lé gbé erégún ẹni tí gbogbo ẹni ẹbẹ̀ lẹ́fẹ̀ẹ́sì náà ní ìṣègìní òun lọ ń tiẹ̀ ní padà máa wọ ẹni kẹta máa ń sọ̀rọ̀ rẹ̀ láyé máa ń dákọ rẹ̀ èmi náà sì máa ń bá wọn sọ ẹni irú ẹni bẹ́ẹ̀ òun ní ẹ̀rọ ọlọ́run ni yusabitu Allah alladhina amanu bil qawli thabiti fil hayati dunya wa fil akhirah àwọn tó bá gbàgbọ́ ọlọ́run fi ẹsẹ̀ wọn múlẹ̀ bil qawli thabiti pẹ̀lú gbólóhùn la ilaha illa àfẹ́gbàgbọ́ yìí gẹ́bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfásẹ́lì ti sọ tí alìkọ́lù sábìtì húnná oníkíní láìláìlá. àìgbẹ́gbẹ́ láìláìlá léwà gbádùn léwà ní òkè ìlú tó bá ti gbẹ láìlà ayẹlẹ àwọn tó ti ń tẹ̀lé ọlọ́ni ọ̀hún fún amúlẹ̀ lẹ́ni àyàn àwọn kíyèsí lè tí wọ́n láti wá ń tẹ̀lé àbí ìkẹ́gbẹ́ dá àmùsùn ní ajẹ́kímọ̀ tí dáre rẹ̀ tí ìkọlẹ̀ lè ní sọ ẹ̀yẹ ẹ̀ka mùsùlùmí ká ní gbogbo kan ìtọ́bá tó fún mẹ́sìn nìyẹn o ìtọ́bá tẹ̀ sí ẹ̀kẹ́ tí ìtẹ̀mílì ó mọ̀ sọ àbí ìlẹ́ka ní wá pàró àti kíní kan ètò òun sọ tí ọ̀tọ̀ lọ́n jẹ́ kóyá pé ní àwọn olùgbàgbọ́ òdodo ètò òun sọ̀tẹ̀ lọ nílẹ̀ láyé omi ìkọ́lí ṣáàbì mọ́nà láìláìlá ẹgbẹ́ ìfáyà yẹn lẹ́nu pẹ̀sẹ̀ nínú síwájú pé dọ́rọ́bà lọ́wọ́ mọ́sánlá kẹlímọ́tà ń tẹ́yé bá tán àṣẹjára tí ń tẹ́yé bá tán àti lọ àṣáájú tó wà fárí ọ̀fẹ́ sáré tó ní láéláé náà lọ́rọ̀ ìgbẹ́ kẹlímọ́tà sábìtà ọ̀rọ̀ kẹlímọ́tà ń tẹ́yé bá fọ́n láì ra ayọ̀ láàbù ìdẹ́mọdé kẹsẹ̀ yẹn mọ́lẹ́yìn tó kọ́ àti ìṣòrí ẹ̀ ló yẹ kẹ́rù máa bàa torí pé àwọn ọ̀sẹ̀wọ́ ẹgbẹ́ wọn sọ pé fa ó lé kí ṣe kò ní omi ilẹ̀ sí nàkàfàrú rọ́ọ̀rùbá ẹ̀rù jẹjẹ ó máa bá kẹfẹ́ nítorí kíni ìmọ̀ aṣọ́rọ̀kú bẹ̀lá wọn lẹ́wọ̀n ilẹ̀ sí bí ìtọ́ọ̀dà ẹni wá dé ṣẹwọ́ ẹ̀rù máa ń bá wọn ni ẹ̀rù ẹ̀rù ẹ̀rù tí kẹfà tẹ̀lé ẹ̀sìn mọ́káyà sókè ẹ̀rù fáwọn tí ì ṣe ni àbí káwọn àbí òṣèlú tó wá sí wàá bẹ̀rẹ̀ tó wájú pé nǹkan lè ti máa sọ ẹ̀dọ̀ lẹ ẹ̀bọ fún ní ti máa sọ ẹ̀dọ̀ lẹ nínú ní pé ìrìnàjò lágbára tí ìjọ àṣáájú tù òní kágbálá ìlà ìlà kágbàbọ. bákan náà fi àkọrọ ọwọ́ ní fi àkọrọ yàtí lọ́rùn àwọn àfáà nínú ìtàrí ẹ̀ bá gbá gbóná ìgbọ́ ọlọ́tún bẹ̀rẹ̀ nínú parí ìgbà tó bá ń bí. Ṣébi tí wọ́n ní Hadith Al-Bara' bin Asim, Hadith wa tọ̀wé èyí tó gùn. Ó ní Fayati, Ayé Alimomi, Malakani, ó ní Amẹ̀lẹ́ka méjì wà lọ́nà ìlú, Fayidi, Fáàmìjì, Rádàdókù, Fayakula ni láwọn ọmọrúgbò ń sá lọ lọ́wọ́ ọba rẹ̀, Fayakulu Rabbi Allah, Rabbi Allah, ọlọ́ọ̀bà ni Fayakula ni láwọn Màdínù, Fánikini, kí ni ẹ̀sìn rẹ̀ Fayakulu Dínì Islam, ẹ̀sìn Islam nìyí àwọn àtún pé máa ha bàrọ̀ bí lẹ́sẹ̀ bọ́ ìfà ilé ìkùn alẹ́ni tí ó gbé dìde láàrin ìfà ìkúlù wa sọ sí ọlá àti ṣe ọlọ́run bọ́n oṣù dáhùn. wọ́n ní kébìrì tí ẹ̀tọ́ bá béèrè lọ́wọ́ rẹ̀ ẹ̀kúlù ha ha ní ádìrí tó tẹ̀ mọ̀ sí ha rẹ̀ sí wọ́n wà nù rẹ̀ ẹ̀kọ́ tó wá jẹ ní ìjọba so àwọn ìpín tí ó lé ní nǹkan yìí ó lè ìbéèrè sàárè ìkan mẹ́ta ni wọ́n ṣẹlẹ̀ ìbéèrè sàárè ìgbàgbọ́ ìgbàgbọ́ تغربا ون يا فالك ذلك تغربا تغربا ون نعم àwọn àdìsí pọ̀ ní orílẹ̀ ètò wà fún wọ́n ní nínú àdìsí ìsọ̀rí muslim tí a bóòrè rágbàwà kọ́nà sọ̀rọ̀sọ̀lọ́ anábi ní ìzátàṣá àdìkún tẹ́ni kọ̀ọ̀kan bá ti tàṣáwọ́dù fàlìyẹ̀ sẹ́ẹ̀dì bí láàrin arba'a ó yà wá sọ̀rọ̀ bí nǹkan mẹ́rin kan فيقول اللهم إني أعوذ بك من عذاب جهنم ọlọ́run láti sọ mi bí ìyájá àmọ́nà sọ mi bí ìyájá àmọ́nà àmì àbábẹ̀lẹ̀ tọ́gbọ̀ ọlọ́run sọ mi bí ìyá àtàrí tó jẹ́ ṣáàìdù àrùgbẹ̀ ní ẹ̀kú àdìsí fi yẹn pé ìyá máa wà nínú kíni sàárè ọmọ ìfitness ni wọ́n ṣáyà wà nínú máàkì ọlọ́run sọ mi bí ìyá ìṣẹ̀mí àti bí ìyá ìgbèkú àmì ìṣáájú fitness ní màṣẹ ìdàjà ọlọ́run sọ mi bí ìyá fìtínà ìyá àjùmọ̀ṣẹ́ ìdàjà arákùnrin kẹtùgbẹ́lá burú tí ó wà nígbẹ̀ ìyá yìí yẹmọ́ ìmọ̀ràn mélòó ló mẹ́lí ọ̀pọ̀lọpọ̀ náà ti kéwòn dáadáa rè àtàwọn òbí gbìmọ̀ sí ìparí ìdílé ìwé ìfàdúrà tí yóò máa di ẹ̀dùn fẹ́ mẹ́sì lọ ẹgbẹ́ ajá tó sàdúrà yídé àdá o ọlọ́run ṣàánú wa ó jẹ́ kí ẹ máa ní mọ́ àwọn atọ́nà ọ̀rọ̀ ẹ̀sìn tó dì ànábì ní tẹ́lifọ̀ kẹyìn tó sálámà orí pé ó sàdúrà yìí aláwọ̀mọ́ ẹni àwọn tó ká ní àbábí dáná àmìnà àbábí kọ́wé àmìn fitness mahya ọ̀nìmọ́t àmìn ìṣàrò fitness mẹ́sẹ̀ ẹ̀ka náà. فكان الله يدعو Ànábì náà mọ̀ sábẹ́ pé aláwọ̀ ní àwọn ìlẹ́ka min azabil qabr amin azabil nar amin fitness mahya wal mat amin fitness masih dajjal kí ni afẹ́fà yọ bí bá afẹ́fà yọ náà ni pé àyà ń sáré ìdí ń bẹ ní. Ìjọba ọmọdé ń gbìyànjú ní ẹgbẹ́ òun ní kó gbàgbọ́ ní àwọn ọmọ أني الأمور الثلاثة التي يسأل أن يخلق أني كما تتعفوا بالمسالين ورد ذكرها مجتمعة في حديث عباس من ابن المطلب في صحيح مسلم أني من تتعلق من حديث ابن عباس من ابن المطلب في صحيح مسلم أنا من يفعل طعم الإيمان يوم راتب mọ́n rọ́bì àbẹ̀lá ẹ̀rọ bá ẹni tó bá yọ́nà sí pọ́lọ̀ ọba ní ọba tó mọ̀ ẹgbẹ́ sí fún yóò mọ̀ ládùn àdùngbàgbé mọ̀ ẹgbẹ́ sí ọjọ́ ìbá tó tún sí nǹkan mí ìbànújẹ́ mọ̀ ẹgbẹ́ tiẹ̀ kó dàbí òtú jáde síta ìyẹn lèmi wọ́n fi balẹ̀ ẹ̀mí ẹni tó ń dé mọ̀wá ṣèlú tí ń ṣe lọ́ọ̀ nìkan kí mọ̀ ń balẹ̀ ju ẹlẹ́gbọ́ lọ ẹ̀mí ẹlẹ́gbọ́ tiẹ̀ nígbà tó dé gbogbo tí ń sin náà ní ìmọ̀ ẹlẹ́gbàá kò sí ní ojú láyé fúnra rẹ̀ bí kátàrà pé ibi òtítì lọ wọ́n dọ̀rọ̀ bá lọ́wọ́ sọ̀rọ̀ bí a fi ìṣúra ká mọ̀tàṣáàkì sùn ọlọ́dà gbogbo èèyàn kan tó ní ọ̀gá púpọ̀ èèyàn tó ní ọ̀gá púpọ̀ ọ̀rọ̀bílá mọ̀tàṣáàkì sùn ẹ́ dọ́bà lọ́wọ́ sọ̀rọ̀ já ẹ́ ọlọ́dà gbogbo èèyàn tó jẹ́ pé ọ̀rọ̀bílá mọ̀tàṣáàkì sùn ضرب الله مثلا رجلا شركاء متشاكسين طلع وقعته خوف àtúwà gbọ́ra wáyé bí kàbí sọ pé báyìí ni ó ṣe ìkejì sọ pé báyìí ni ó sì mẹ́ta gbogbo ẹlọ́rùn ọ̀rọ̀ jùlọ ń sálámà lè rọ́jò lè àtẹnì kẹ́kẹ́ pé ọ̀gá kan náà ni mọ́sálá fẹ́mi yìí dédé wọn dédé ẹni tó gbé rárẹ̀ wọn ni almuwahid tí ó ṣe náà nìkan ẹni tí ń jẹbọ bí ṣe ń gbé ọdún lórí tálẹ̀ yóò tún ní ìtẹ́lẹ̀ kó ṣe báyìí fún un ta ló fọkàn wáyé jùlọ méjèèjì ẹni tó lọ́gà kẹ́lẹ́ ni sọ̀rọ̀ ẹni tí ó wáyé ní ọlọ́nìkan ni ní tí ó òun náà ní tí èsì gbàgbọ́ ìsìláàmù nìkan ní fún kò máa ṣẹbọ kò máa sáwó kò máa sọ̀rọ̀ kò máa ṣiṣẹ́ sí. wọn bí Muhammad rasulullah tó fi gbà fánibà Muhammad sọlá nìkan pé òun ò jíṣẹ́ rẹ̀ wọn ní mẹ́tẹ̀ẹ̀ta tó ń gbé nínú náà ló wá kọ nínú kí ní hadith yìí. zaakọ fámẹ́lì yóò rán ló gbàgbọ́ tání àwọn rọ́díyà billahi rọ́bà وبالإسلام دينا وبمحمد نبيا متى تواني شيخ محمد بن عبد الوهاب بن كوكو ẹwà sọ̀rọ̀ nǹkan rẹ̀ lẹ́bi mú àlùsùlù ṣàlàáfà ẹgbẹ́ ọmọ ìwà ìdákẹ́lára kan ọ̀rọ̀ bùkà ọmọkiri ọmọdéèmí ká ọmọkiri ọmọdébí yípa mẹ́tẹ̀ẹ̀ta ilé náà ẹgbẹ́ sọ àlùsùlù ṣàlàáfà àwọn mẹ́ta sọ pé àṣàlàáfà tó lùsùlù tàbí sọ̀rọ̀ tó ṣe náà látara pé nǹkan yẹn pàtàkì lẹ́nu pé bàbá ìjọba fẹ́ràn àwọn ènìyàn ẹ̀wọ̀n tó lọ́ ní kíra yìí. Ẹbí ṣàlàyé àwọn akẹ́ pàtàkì mẹ́tẹ̀ẹ̀ta ìlú. Ẹlúmìnà ni ìbéèrè yìí ti ń fún ta ni wọ́n rí pé wọ́n rọ́ọ̀kadà ní aláwọ̀. Ó rò pé èyí tó mọ dáhùn báwọn ọ̀gẹ́ mi máa yẹ láyé ní jẹ́ kí bèrè yẹn dínkù fún fún mi. irú ẹni tí alẹ́bíyàn ẹgbẹ́ hàn án àwọn làwádìí yẹn ó lè wá gbogbo èyẹ láyé o gbogbo èyẹ ẹ̀kọ́ tó yẹn ń gbà ṣùgbọ́n tí o bá ti mọ náà kò ní rí ní gbọ̀n áhà ní ẹgbẹ́ wọn ti kí ni yóò máa sùn. àníyàn á ní lọ́ bá jẹ ní nǹkan gbogbo èyẹ ní ògbógbò rẹ̀ àfi ẹ̀dẹ́ èyẹ nìkan. torí ẹ pé ní mo gbọ́dọ̀ nígbàgbọ́ sí oní pé ní ìyá sáré ń bẹ ìkẹ sáré náà ń bẹ nínú pé ní alikọ́bùrù sáré tẹ́ni olùjẹ́rọ ọdọ́ tó mi rèé àdìjẹ́ náà olùjẹ́ àbàtà kan nínú àbàtà odò àdìjẹ́ náà àwọn ọ̀fọ́rọ́ tún mi fún fárẹ̀ náà ó lè jẹ́ iná kan nínú ó lè jẹ́ kòtò kan nínú kòtò kíni kòtò kòtò nínú ní ìmọ̀ rẹ̀ ṣe ní oṣù bá. bákan náà tó inú ilé ara yanu sáré pọ̀ ara ẹni sáré bí sọ̀rọ̀ ẹni hadith ayé Abdullahi ibn Abbas àtẹ́lá tọ́lá ní omi ó ní anábì ilé kọjá bí sáré ẹ̀yẹ méjì kan ó náà jí àlọ́ èyí tó ẹ́ tó ń jẹ́ kí n kò ní mọ́ra tó máa ń tàṣí lára. ó wà lọ́rùn wáyà mí pé lá yẹn ti tẹ́sí ìlú ìbá òye kò ní tọ́ nkọ́rọ̀ ìjọ gbogbo òye báyìí ní tòmátò ìkejì olófòfó ìkejì olófòfó. wáyé pé ìta gbọdọ̀ nígbàgbọ́ sí ìyẹn ń lábára pàtàkì ẹ̀ ẹ̀là níbi fi máa gbà oníbìyá ìyá sàárè. bákan náà alimami eh, ibn abi zayd al-qirawani rahimahullah ta'ala atọ́tẹ̀síwájú wọ́n ní wàhálà alẹ́ ìbáàdì hafama gbogbo ẹ̀dá ló ní àwọn tó ń sọ àwọn tó ń sọ nù nínú màláíkà yaktubuna a'malahum kí wọ́n ń kọ́ṣẹ́ kálukú. ولا نثبت شيئا من ذلك عن علم الرب إن كتبوا لبون المشاوى lọ́dọ̀ ọlọ́run bá tí ọ̀nà àwọn ìrẹ́lẹ̀ ìgbọ́ ni wọ́n gbàgbé ń bá náà ni wọ́n àmọ́ bá tó ṣe ni ẹ̀sìn ní bọ́bẹ̀ gbogbo pátápátá ni wọ́n ń kọ́ àwọn ni wọ́n ń kọ́ àwọn náà ni àwọn màláíkà ìtọ́nà wà sọ́nà wà tààrà tó dáhùn látara àmọ́lẹ̀ pẹ̀lú oríṣiríṣi iṣẹ́ ni wọ́n ń ṣe àwọn kan náà ń ṣiṣẹ́ káwọn kọ́ ṣọ́ra rẹ̀. ọlọ́lọ́run ìpèsè ọwọ́ mọ́ káàkiri àwọn ẹlẹ́ka alákàlẹ̀ ọ̀rọ̀ alákàlẹ̀ ni ẹ̀rọ ọ̀dùnrò ni alákàlẹ̀ ni wọ́n. ẹ̀rí jákè mọ̀ sánú èèyàn tó ń bá ń kọ nǹkan lọ́dọ̀ àwọn ẹ̀dá ẹlẹ́mẹ̀dá alákọ̀ọ́lẹ̀ ẹ̀jẹ̀ lábùkù yóò gbé kẹmí fún yóò gbé fáìlì ẹ̀lẹ́mí fún ẹlòmí ìṣùgbọ́n mọ̀lẹ́kà ìṣẹ́ lọ́dọ̀ tó ń kìrọ́mọ́ láti bí ẹ̀ ń kọ gbogbo iṣẹ́ ti àlàmú ní mẹ́kọ̀ fàálù gbogbo iṣẹ́ ìṣẹ́ nínú. Gbogbo iṣẹ́ ìṣẹ́ pátá òun náà ni ọ̀rẹ́ mi wọ́n mọ̀. Ẹlòmí lè àwọn ìgbà tó ń gbé lẹ́sìn kọ́ níbo sí níbo ní sí lẹ́sìn kọ́ àdéhùn àkọ́ni ẹni ló rò fún wáyé tì í fẹ́lẹ̀ ní ìṣe sí ẹ̀yẹ́ lọ́dẹ̀ tó bá gbọ̀n fẹ́ ẹ̀yẹ́ mọ̀ká ní wọ́n ti wá gbọ̀ báyìí àbí ẹ̀yẹ́ ló wọ̀n rí o. sọ́ọ̀rí ọ̀rí o ìyá mi gbé wọn sí wọn kọṣẹ́ kálukú lẹ̀ náà mọ̀láìka yìí gbogbo oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ náà wọ́n sọ́nà àtàlà ní ìgbésẹ̀ wọn. ọlọ́run sọ fún akọ́mọ́ yìí yẹn fi kún mi kọ́ọ́lì ilà àlàdé ìrọ̀ sí ibùn àti ìdì àwọn mi tẹ̀lé pé ní orúkọ wọn yẹn rí pé ọ̀sí ibùn àti àti ìdì pé ọ̀ní sọ̀fẹ́ kan lọ́rọ̀ àbí ká mọ̀lẹ́ka ìṣẹ̀lẹ̀ fún mi tí wọ́n ti kọ́ lẹ̀. wọ́n ní àdéhùn tí wọ́n ń sọ àti mọ́sílẹ̀ àdéhùn àbí a ní annabi sallallahu alaihi wasallam ya kullu ba ọlọ́run ọba àlejò ẹlẹ́fẹ́ ẹ̀kẹ́ ní ìdá àrọ́dà abúdí àyàmàlà ṣàyẹ̀mà tẹ́lẹ̀ ìwà bẹ́ẹ̀ tẹ̀ tí ó dá ọlọ́run ní fàlà bẹ́ẹ̀ tó àlẹ́ àtà yàmàlà ha ẹmọ́ tí ìkọ̀ sí títí ìṣe fàyín àmìlà ha tó bá ṣe ọlọ́run ní fàtúgbó ha bí mi tó bá wo torí ọlọ́run bá àtúmọ̀dá kí n ṣe nǹkan yìí ó wá sílẹ̀ fàtòwú àláwọ̀ pẹ̀lú hàpànà ẹ̀mọ́ dáadáa fún ẹ̀mọ́ bẹ̀rẹ̀ fún mọ́ ó fẹ́ ta tẹ́tẹ́ ó dé ara mẹ́rin fún ó ta ọlọ́mọ nìkan yóò dá ẹ̀kọ́ kéjì mọ́mọ́ lórí wá sílẹ̀ ẹ̀kọ́ padà tó bá ti ń lọ ẹ̀kọ́ iṣẹ́ ẹ̀yẹ̀kọ́ fún wọ́n yìí àrọ́dà yẹ فلم يعملها إذا فاكتبوها له حسنة فقد أدافع وفوالك وفوالك gẹ́gẹ́ ìṣẹ̀lẹ̀ tó di mẹ́lẹ̀ lẹ́wájú wa ẹ̀kọ́ dáadáa rúgbòrò rẹ̀. fàyín àmìlà ha tó bá wá fàṣùgbò aláwùjọ aṣírí àǹfààlì àmìlà sọ́bọ̀ mìíràn láti mẹ́wàá dé ìpele 700 fún ní ládàá dìbìdọ́kù láti mẹ́wàá lọ ẹlẹ́jẹ́ 200 ẹjẹ́ 300 títí látàrí lágbègbè kí. náà nígbà tó ṣe dáadáa ẹlẹ́kẹ́kọ́ ní ìlọ́po ìlọ́po ìlọ́po wà tó ṣe ẹ̀sìn ẹlẹ́kẹ́kọ́ ní èdè rẹ̀ kan kí ló ṣẹlẹ̀ ń bì. ṣe é pé nígbà tó ṣe tí ògbà ọlọ́ọ̀ni kẹ́kọ̀ọ́ dèdè tó ṣe ẹ̀kọ́ tẹ́ bá dá ìdá fáwọn afẹ́ tàbí ọ̀tún dèdè ìyàwó láti jẹ́ dèdè ìyà náà ní àìdá ọtọ nìkan wọlé ẹsìn ọni tó pẹ̀lẹ́ ọ̀nà òpẹlẹ kí ni èsì fún ọ nígbà ètò ìmọ̀ta ọ̀nà òpẹlẹ wọn lọ pọ̀lọpọ̀ wa wọn ni ẹtì mọ́lé wọn tún ká tó pàdé kọ́ọ̀tù wọn ni ó yá ẹkọ lẹ wọn káwọn nìkan yẹn lẹ wọn ọdún mẹ́wàá tó tẹ̀yìn àbálẹ gbogbo adóòdò ká àà ẹlẹ́ẹ̀dẹ́ pọ̀jù ayẹ́tọ̀ torí pé ìyà yẹn ti ju ẹ̀ṣẹ̀ yẹn lọ. ẹnìkan ti fi dáadáa fún ẹni lọ́jọ́ tó wá sí ọwọ́ alẹ́ ti yà lọ pàdé fún ẹjọ́ dáadáa fún mi yẹ ká lọ ní máa ń tẹ̀lé ọ lọ ọwọ́ alẹ́ wa mọ́tò tuntun bára fún kí ló dé fún àmú ẹgbẹ́ kẹta ní sùkúù ìgbà yẹn lè lọ fún alóúnjẹ mo sọ oúnjẹ nì ó bá fún mi lówó mi wọn á rántí rẹ mo gbìlà mọ́tò fún ṣé bẹ́ẹ̀ ni ẹ ṣe dá ẹ àbọ̀tì gbẹ́gbẹ́ yẹn ti ju nítòsí fún lọ. ẹ sódàlẹ̀ ọba àtẹ̀gbọ́ ká ọkùnrin lọ sílẹ̀ fún mi ọ̀fọ̀ ní ẹ̀tẹ̀ ọ̀dọ́ fún yẹn ẹ níbi tó jójú ọ̀nà ẹ̀ ẹ̀ ó fọ́ nílẹ̀ ó lọ ní mọ́ká àbí ẹ̀rẹ́ tó lọ fún ní mọ́ká àbí fún nílẹ̀ fún ní mọ́tò tó lè kó káyé láti lọ nígbà fún wa ló ká ń sè é tí ọmọ ọdún méjì jẹ́ mọ̀ sí láti ilé ẹ̀mí dáadáa ìyẹn máa ń fọ láti ọ̀dẹ́ tí ó mú yẹn pé mo ti dáadáa ju dáadáa tẹ́lẹ̀ kẹsì fún mi lọ àbí ọ̀dẹ́ tí ó mú yẹn sí yẹn ìyẹn náà fi máa lò ìyẹn tó bá ti pé ọlọ́run ṣe dáadáa fẹ́ nìyẹn yóò lọ ọ̀la rẹ̀ bẹ́ẹ̀ bọ̀tí ìbá lò ọlá tó fi jẹ̀yẹ̀ ní ẹni àpọlọ ó fọ́ ọlá tẹ́ kí ní ogbígbà lójú bọ̀ tó bá fọ́ ọlá yẹn mọ́kà rìn níbu tó ó fọ́ ọlá rán mọ́kà <laughs> wọ́n pé ó lù ọlá lé lórí nìyẹn bọ̀ tó bá yẹ ni àwọn ẹ̀dá fáà ní kẹkẹ làásìbà fúra ọgbẹ́jọba láàánú tó o ní ò lọ láàbù fún yẹn. Inú ẹni tó gbèrú dáadáa àtúnṣe ẹ̀kọ́ fún ní adìpele adìpele ẹ̀sán. Wọ́n lára ọlọ́run ìgbẹ́ tó bá jẹ́ àìdá ẹ̀kọ́ àìdá àdìdí tó ṣe fún. Tó tó bá tí ẹ bá lọ lánà nínú àwọn tí wọ́n fi yẹn rẹ̀ jẹ. Náà ọlọ́ni làwọn ọmọ akébátún ìbẹ́ni àìdíhì wọn ní káìfì ìyàkọ̀ọ́ náà ní amúrẹ̀lá àmọ̀lẹ́kà tó ń lọ sọ́mbọ́ tó ń sọ̀rọ̀ àwọn àtẹ̀lé wọn tó ń kọ́ṣẹ́ wọn. pẹ̀lẹ́ ìlú ló jẹ́ kí ẹnẹ́ tọ́jú nínú ẹṣẹ́ rẹ̀ tó bá sọ̀rọ̀ wa ni wọn ni wàá náà mọ́lákà yẹ́lú àrùwá yìí nígbà ní ọmọ mọ̀lẹ́ka méjì ní agbọ̀dọ̀ gbàgbọ́ iṣẹ́ táwọn ṣe ọmọ ń gbẹ̀mí mùsùlùmí àgbẹ̀mí ẹ̀mí ẹ̀ta pẹ̀lú ọ̀nà náà ẹ̀kọ́ tó lẹ́kọ̀ọ́lẹ́ àrùwá àìsàn gbogbo nǹkan tí bá ń kú mọ̀lẹ́ka ní gbẹ̀mí kì í ṣe yẹn nìkan ọlọ́ni àlọ́ yẹtọ̀wọ́fọ́ láǹfà nínú نعم أي أن كل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون فمن ثم إليك أعطي يسي من يبني ودول الذي قال فيه فكان حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون lọ́ni tí kó bá dé bẹ́ẹ̀ nípa kan yẹn mọ̀lẹ́ka ó wà mú wọn ní fífa àlàyé tó ọgbẹ́ nípa láti lè mọ́ àbí òun lọ gáyé ìtòbí tó ọ̀dọ́ lọ lóṣùkú yìí lẹ́sọ̀ náà máa sí ẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ ẹgbẹ́ àbá àti ṣe àlàyé fún wa ẹ̀rí pọ̀ lórí eléyìí lẹ́nu tó gbọdọ̀ gbàgbọ́ ni tó mọ̀lẹ́kà kan wá tó ń kọ́ṣẹ́ mọ̀lẹ́kà kan wá tó ń gba ẹ̀mí ẹni tí kúnyà bá ti dé mọ̀lẹ́kà yìí lọ́sọ̀ kalẹ̀ mẹ́sàn-án eléyìí mọ̀lẹ́kà tó ń lọ sàmọ́ بيدو بيدو نجيم كاتم ومنيني الملائكة تجوه ففو كأن وجوء الشمس بيجا بكني إيه بيجا في آه، ومني يملون وعمل ما كفن من أكفان الجنة نون كفن وآفو تفوي ناصر الجنة وحنوت من حنوت الجنة أتعلم الله فينا من الجنة حتى يجد منه مدى البصر àdìgbò wọn pọ̀ wọn wà ní olùdájú kọ rẹ̀ ṣọmọ rẹ̀ jí omi náà mọ́tò alẹ́ ìsàlám àtàyé ní alẹ́ aláraṣẹ mọ̀lẹ́kà gbogbo wà á dé àwọn ohun pẹ̀lú gbèrè kí wọn yàtọ̀ aláṣọ pọ́yìbà pẹ̀lú ẹ̀mí tó dá òkúrò jì ilé àwọn tíwọ́ tí wọn láàyò àdúrà adé lọ adé ọlọ́wọ́n ọba ibi àforíjì ọlọ́run àti ọlọ́run ọba wọ́n fi ṣe tọ́ ìfàyàn ọba ha ṣùgbọ́n mi ló ti jáde bákan náà báyìí pé ti ẹni ibi ni àwọn ẹlẹ́ka tó bí wọ́n dùn náà wà bá wọ́n sì wọ́n pé wọ́n ẹ̀mí burúkú yìí ẹ̀mí tí jáde lọ pàdé ìbínú ọlọ́run ọba eléyìí nínú tí ẹ̀rù wá fún mi agbọ́dọ̀ nígbàgbọ́ ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn pé ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àkídà lẹ́yìn nǹkan tó jẹ́ nǹkan kọ̀ọ̀kan ni ìyẹn ló bá ní àkídà tó ga níbi jẹ́ ìyẹn dáadáa tó ń pé tí ò rí lórí kíní ó gbàgbọ́ ọlọ́ni alẹ́ tí náà yóò mẹ́nu náà ìlàkà yìí àwọn ọmọ mi níbi náà máa ń gba ọ̀pọ̀ gbọ́ tó ti yálà ní àlùkà ìbí wọn ní ọ̀pọ̀ yóò mẹ́nu náà ìlàkà ìbí ni wọ́n ṣe wọ́n gba ọ̀pọ̀ gbọ́ ni káwọn kádẹ ṣiṣẹ́ tọ àṣìṣe tọ yìí náà lọ pé ní ẹni tí lónìí rẹ bá wíìkì iṣẹ́ rẹ ní wíìkì ní gbogbo tá a gbàgbọ́ yìí náà ní ìjẹ kí wọn ní ìmọ̀ lágbá ẹni tó gbàgbọ́ mọlẹka pẹ̀lú kí ni wọn ṣe yóò mọ sọsẹ rẹ àbí ẹ̀kọ́ ẹni tó gbàgbọ́ yàtàrí wa yóò yóò mọ sọ fóun fi ní jẹ tó wà pé kẹrẹ wa bóun ẹsẹ rí kẹrẹ yóò mọ sọ ẹni wà pé ìmọ̀ ẹni máa ń lékún yóò mọ ṣiṣẹ́ tí gbàgbọ́ ló fi lékún. ọ̀dẹ̀ tí ò gbàgbọ́ bí ẹni tí ò ní kíbílà ní ẹ̀kọ́ ẹ̀kọ́ wà láyé tí ọmọ ibi tán lọ wọ́n sì sábà ń bẹ̀rẹ̀ ìgbàgbọ́ ló máa ń dàrẹ́ sí i gbàgbọ́ náà wá ṣiṣẹ́ tọ́ máa ń ọlọ́mọ àbí ìmọ̀ ìmọ̀ ẹ̀mọ́ lékún ọmọ ní ẹ̀wù lékún gbogbo àwọn tó gba mọ̀lẹ́kà gbọ́dọ̀ bí ni pé gbà pé wọ́n ń kọ iṣẹ́ lẹ̀. ìyẹn ni ẹgbẹ̀kẹ́ tó bá fẹ́ gbàgbà nínú ẹ̀mí nínú àbísọ́kẹ̀ kó máa kọ́rọ̀ tàwíìdì tó ní ṣe pẹ̀lú àlìmọ́n ìlà pápájọlọ àlìmọ́n ìbìlẹ̀ ọmọ ilẹ̀ àkẹrẹ ẹgbẹ́ tó ṣẹlẹ̀ lọ́rùn yẹ láti ìsàárẹ̀ lọ ẹgbẹ́ tó lágbàá ní bí ẹ bá ṣe wá ń ta ní gbàgbọ́ nínú ẹ̀ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀yìn sọ̀rọ̀ sáàtọ̀ fún wa tí ní gbà kọjá àbí ẹ̀yìn ìsáàlù sùn wọn ìsáàbọ̀dì ìṣirò gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ńláńláńlá tó bẹ́ẹ̀ bá ti ní ìgbàgbọ́ tó ń gbé sí tẹ́tọ̀ bẹ́ẹ̀ ní ìgbàgbọ́ rẹ̀ ló ṣe ló ṣe rìn lọ. àmọ́ ní wọn náà ẹ̀rọ ìṣòro ká lọ mọ̀ pé wọ́n á ní nǹkan wà á mọ̀ ní òbí yìí lọ́dẹ̀kẹ́ni gbàgbọ́ nǹkan hmm. gbàgbọ́ àbúláàbí ní àmì gbàgbọ́ hmm. òun ò ṣeré kò dá ìyẹn fún mi kòtà àkàrà àwọn kan wọ́n rí àwọn tó ń ránàbí wọ́n ti gbà nẹ́bí lọ́gbọ́n ránàbí tí àwọn ilé fún àpẹẹrẹ lórí ilé ìlú ẹ̀rí ń ránàbí wọ́n gbàgbọ́ àkàwádé lẹ́yìn wọn wọ́n gbà nẹ́bí lọ́gbọ́n ránàbí wọn tàbí èèyàn wọn tẹ̀sán wọn náà sọ́rí ànábi ìgbé tọ́lá tó wọn náà ti tẹ̀lé tí wọ́n nìyẹn o pé bá a ti rẹ̀ rálẹ̀ bí o àgbàgbọ́ àwọn tí wọ́n wá rí làwọn tó rí. àbí wàá tó dé wọn à rí ànábi bọ̀tẹ́ gbàgbọ́ wọn tó wá náà fẹ́ rí ànábi ṣùgbọ́n tó tó náà fẹ́ rí ànábi làwọn rí wọn lò tó ní tó tí wọn náà ìgbé wọn lò ní wọn ìbò làwọn wà wà. ọ ní bàbá tẹ́ dà níbi lọ níbo afọ̀n bàbá tẹ́ jí wọn sàábé lọ níbo bóyá bóyá ní àsàábé mi tẹ́yìn sọ ní àsàábé lára lọ àbá rẹ̀ sí ìkẹ́nà bàbá wọn àyè ẹ̀kọ́ ni káyipẹ́ yẹn wọn sàkọ pé àwọn náà lọ lágbó náà bàbá sọ pé láyé ẹ̀kẹ́ sàkọ because gbogbo àtàwọn ilé ìlà ayé tó ti ju bí three hundred tó dé díẹ̀ lọ sálẹ̀ mi lọ àbí ẹgbẹ́ ẹ̀ tòǹtì náà lẹ́rìí tí wọ́n lè fa àwọn afẹ́rẹ́ tó tún síwájú sí wọn ní. ebi náà lóde dà lùpẹ̀rẹ̀ àwa ní àwọn ìmọ̀mù ahmed àti síwájú náà kí ni àwọn ìmọ̀mù àwọn lè sọ òṣò lè fún mẹ́ta ẹ̀ ń dáná àtàmọ́ ìmọ̀ kánà lé asáàbù nàbí ọ̀rẹ́ tó lè fa afẹ́rẹ́ fàájì ni. àwọn tó jẹ́ ẹ̀yìn náà lọ wọ́n tún súnmọ́ nàbí ẹ̀yìn títí lè parí ẹ̀ sọ́dọ̀ àná sọ́dọ̀ sọ́ àbàgẹ́gẹ́ abúláyé náà bá ni mọ́nká náà mùsùlùmí àbí abúláyé náà fẹ́ ẹni tẹ́tẹ́ wá bẹ́ẹ̀ ṣe sáré tẹ̀lé ti bẹ́ẹ̀ ṣe sí ìnàgbẹ́sẹ̀ tó àdúgbò yẹ àdìyẹ sáńdẹ̀ bí àfáàbì nàbí àfáàbì nàbí tó ẹni lọ́la jù àìmọ̀ wa rẹ̀ tẹ̀ rẹ̀ sí àwọn ènìkan náà sábà bàbá àtọ̀rọ̀ bí fàábì lọ ọ̀rọ̀kọ́rọ̀ ni o tọ́ba fún ọmọ yẹn máa wá wàá wí ẹ̀ ẹ̀ tó gbà lérò ní pé nígbà tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ kí lọ gbà lérò alábòsí. àwọn tó lọ́lá jùlọ ní àwọn tó rà nàbí. ṣùgbọ́n lẹ́yìn náà èlò ni òun lẹ́yìn náà àwọn tó tẹ̀lé. àwọn tó tẹ̀lé. àìpé ta ni àpé sàhábà sàlá àpé àfáàdà mú sàlá àpé ta ni àwọn àlejò náà nà sábà wọ́n tọ́ pẹ̀lú àlẹ́bí tọ̀ wọ́n tọ́ pẹ̀lú àlẹ́bí tàbí yọ. Tẹ́lá àbẹ̀rẹ̀ kan yẹ ká mẹ́lẹ̀ máa ló dẹ̀ tẹ́lá bá tẹ̀lé sàbí tàbí kan yẹ tàbí ká máa lò lóde fi ní ìṣẹ̀wọ̀n tó bá mú náà. Tẹ́lá àbẹ̀ tún náà sí. Àǹkárà kò lè rí pé ìyẹn òkú yẹ kó máa jẹ́ nìkẹ́ tó kà wá láyà. Tẹ́lá tàbí bá tẹ́lẹ̀ bá dẹ̀wọ̀n náà káwọn láwọn àlẹ́bí. Àbá àwọn àtàtà lálẹ́bí ayé gbogbo ayé àwọn là ń pè ní fàábí àbúyásì. àkútẹ ẹsọ kọjá ẹ. Hmm. ẹni tó bá rà lẹ́nu tó gbàgbọ́ tó kú sórí ìgbàgbọ́ sórí ànẹ́bí. ètò àríkọ́. ọlákẹ́ ìwé ẹ̀dọ̀ kẹ́límọ̀ rírí ẹlẹ́kẹ́ àbójẹ̀bí rírí ẹ̀rẹ́ tẹ́ra ìgbèdè ẹ̀. Tẹ́lẹ̀ wọn lọ́wọ́ sí lórí rẹ̀. Tó bá sọ̀rọ̀ rẹ̀ ní tó bẹ̀rẹ̀ rẹ̀ tó bá jákọjú ń kọ́ ìyẹn àbábọ̀ pé mọ̀ láti ẹ̀lẹ́bí ìrọ̀lẹ́ ẹ̀ka wọn ni ẹni tó pàdé àlẹ́rẹ̀ tọ́jú ọgá àwọn èèyàn afọ́jú láyé àlẹ́bí ọ̀tùbá ní bẹ̀rù máa ń lé sí afọ́jú ni àbẹ́lẹ́bí ni wọ́n mú ọ̀tún mú afọ́jú ni láti tó torí àlẹ́bí ẹni àwọn yìí ò rí ẹni tó pàdé àlẹ́bí báyìí nígbà tó mọ̀ rí ní torí pé bóyá afọ́jú lòun ẹgbà ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ kálí kálí rẹ̀ ní ẹni tó pàdé ànábì. Àyẹ̀rà hmm? tó ṣe kí ni tó wá gbàgbọ́ tó wá kú lórí gbàgbọ́ ẹ̀ tó wá lẹ́yìn tó gbàgbọ́ tó gbà náà gbìgbọ́ tó sì bẹ́ nígbà tí àkejì ní ìjà mùsùlùmí àti òsì máa ṣe gbéra lọ lọ abáta ó dé lọ abáta báyìí ó wà lọ dínà sọ́ra padà. Ó rà náà bí àbí ó gbàgbọ́ ìgbọ́n kí wàá sọ kò kú lórí gbàgbọ́ nǹkan lọ́wọ́ ẹni tó rà nẹ́bì àtúnpàdé àrẹ́bì àtúnpàdé lórí ìgbàgbọ́ wà ní kékeré padà kó tó kó wá tó di mùsùlùmí láti ń pàdé ẹ́ ó di kékeré o yìí tó rà nẹ́bì ẹgbẹ́ tó wà padà tí ẹ̀ wá padà fún kò padà rà nẹ́bì mọ́ ìgbà tó padà wọ́n tó fi láwùjọ àtúbọ̀ rà nẹ́bì mọ́ ẹ́ ẹ́ wọ́n ní fàábà fàábà náà ó ti di mùsùlùmí padà ok ẹni tó ti wà láyé ànábì ọ̀hánàlá ṣùgbọ́n ó ti gbàgbọ́ ó ti gbàgbọ́ ṣùgbọ́n kò pàdé ànábì ó ti wà láyé ànábì o. ó gbàgbọ́ ṣùgbọ́n kò rí ànábì kò pàdé ànábì ó sì gba ìsìlámù bàbá ní bá kẹ́nà kẹ́lú sábà ní òun nẹ̀ ó ti wà láyé ànábì ó ti gba ìsìlámù ó ti kú lórí ìgbàgbọ́ yẹn kò ẹ́ wọ́n ti sábà ṣe tàbí ọwọ́ alágbèdè méjì ìjẹ́ inú ẹni ó sọ kò sí kò gẹ́gẹ́ bí àìbẹ́ẹ̀kọ́ náà màá wọn fáládì ti máa sọ lọ́rọ̀ yìí irú ẹni ẹ̀ náà lè sọ pé tàbí ti wà láyà lẹ́bi ẹni kí wọ́n rá nẹ́bì yẹn tó ẹsẹ̀ bí láyé ànẹ́bì gbọ́n pàdé ànẹ́bì tàbí ni wọ́n ìyẹn náà bá máa ń sọ ní àdìsí pé tàbí mi tàbí mi ìṣàgbà tàbí tàbí mi ò lè gini ó ṣàgbà tàbí lápẹ̀kẹ́rẹ́ ní sìn bàbá jù aláyà yẹn wá láti lu wọn wọn gbà sílá ànẹ́bì ò pọ̀ nǹkan ẹ̀sọ́ fún ẹ̀yọ́ ara mi ara ni wọ́n mú ètò gbà ẹgbẹ́ náà tó gbà àgbàlagbà ni ẹlòmíì sì wà á má èyí tó wà ní mẹ́dínà tó wà pẹ̀lú àwọn ìdíjọ́ bí ọmọ kẹ àbí ẹnìkẹ́nẹ̀ tó wà pàdé àwọn ìdíjọ́ bí ọmọ kẹ kí ni ó jẹ́ sàádé ẹni tó wà ti gbà nù wọn tí ó pàdé àwọn ìdíjọ́ náà fi kú ó jẹ́ sàbí sàbí ti wà láyé àlẹ́ nìyẹn gbogbo ẹgbẹ́ gbà láyé àlẹ́ bí ti wọn pàdé àlẹ́ nìyẹn kí ni wọ́n pàdé ẹni wọn. òṣùpá kọ́ ẹni ní àbá máa sọ ìfànàlá ọmọ sọ pé sàábì ní ìjà àdìsí wa lọ́dọ̀ tàdó sàábì ní ìjà àdìsí wa lọ́dọ̀ tani àbí ẹ̀gẹ́ ọmọ máa dìtì bọ̀ tẹ́lẹ̀ pé aláwẹ́yà aláwẹ́yà bàbá rí sàbí alọ̀páyẹ̀ sọ́dọ̀ sàábà àdìsí tó wà pé yóò kọ́ dọ́dọ̀ sàábà yóò àpáyẹ̀ sọ́dọ̀ sàbí torí bóyá ní ọ̀fẹ́ ìsìlámù yẹn tí ò pàdé ànábì òun ni àdìsí lọ́dọ̀ tiẹ̀ ni tó ní ẹ̀sìn ní tẹ̀mí bá ọlọ́run sọ fún ní opportunity láti pàdé ànábì. àwọn tàbí àwọn sàhábà ẹni ńlá wa ni wọn ọba tó máa níbi kó tẹ̀ nínú ọlá tálókù ẹ́ tàbí inú ẹ̀rí pọ̀ nínú kùránì àti ọ̀rọ̀ ẹ̀sìn wájú jẹ́ tẹ́lẹ̀ ẹ̀rí pọ̀ nínú kùránì ẹ́. ومن صورت توبة أصحابك من الأولين حيث لون تسانايين مصاف الفاتح لون تيتوين فقل خير قولي في صحابة ولا تقل صحابة عيد وتجرى صوتي لقد نطق الوحي العلم به من بفاضله ففي الفتح العين في صحابة تمدح ẹ̀rí ọlọ́run ti sọ̀rọ̀ wọn lẹ́nu pàápàá jùlọ sọ́ọ̀tù fàtẹ́sì ní sọ́ọ̀tù aṣírí náà bẹ́ẹ̀ ọlọ́run wọn àbẹ́bí ni bẹ́ẹ̀ káírò ní sí ọ̀gbìn generation yẹn ló bá tó ọmọ lẹ́gbẹ́ náà yẹn ló tó tẹ̀lé wọn tó tẹ̀lé wọn àwọn ọlọ́pọ̀wọlé ọpọ̀wọlé wọn tó ẹ̀rí pọ̀ lórí ọlátọ́lẹ̀ fún àṣàbà àníbi ní ká mọ́ bù wọn o torí pé tẹ́nìkọ̀kan bá náwó náwó tó náà nǹkan bíi gold tó ga bí òkè old kò lè tó ti mú ju àwọn àṣàbà kó àkọlẹ̀ tó ìdajì rẹ̀. ọlá wọn pọ̀ gan sọ́nà wà sọ́nà wà tààlà kò sí rọrùn tó yẹ ká lè tẹ̀lé ìlànà wọn. bákan náà àwọn pẹ́ wá fún lọ́lá jù ẹ̀yìn kọ̀láfà ọ̀rọ̀ ṣìdún mẹ́rẹ̀ẹ̀rin abubakar umaru usman àti ali rọ̀díàlá anhu. abdullahi ibn umar ó ní kọ́nà nùkáyìr bẹ́ẹ̀ nà náà ṣèṣàmì nàbí ọ̀sán náà. ó láwọn ọmọ báyẹn ti lọ́lá láyé àná nìyí. ọ̀nà káyẹ̀rọ àbàbákì àwákì látọ̀ tó tẹ̀síwájú túmọ̀ ọmọrọ̀ túmọ̀ Usman bin Affan sálọ́gbà àdìsí wa sálọ́gbà Abdullah ibn Umar nígbà tó ní àwọn ọmọ nǹkan pé bọ́ọ̀yẹ ti lọ́la sí sálọ́kà ti tẹ́ sálọ́kà ti tẹ́ jù túmọ̀ òtó jẹ́ pé ẹ̀fọ́ wọlé àríkọ́ńdù àwọn àtúrásì sáàsùn ní ọba tó pé mùdínú kẹta àti mùdínú lè kí oyin lọ àà ah, ọgbẹ́ àwọn arìnrìn nìkan wọ́n akọ́dá pé nìkan lẹ̀ kí ẹ̀dá náà ẹjá wà sí ìṣe ẹ̀rọ ìrántí tó bá lọ sọ fún ẹ̀kejì ẹ̀mọ́ tó máa ń jà sí ilé kó ara wọn yẹn tó bá lọ sọ fún ẹ̀kejì yìí báyìí ó gbé Facebook ó ti fún nípa kó mọ owó tàn wá nítorí kí ni kẹta àfa wa náà lórí àdékìní ìdájú táàbù àbúrò àìsínú mọ́ bí ó bá ti fi bí ẹ̀rín bàbá rẹ̀ báyìí bàbá ló dá yóò ní àwa àmọ́ tó bá yẹn tó lájú tààlà àmọ́ mú sí lájú ọba tó lẹ́yìn náà níta ní ọmọ tó jẹ́ bàbá rẹ̀ ìwọ mùdíwì náà ní gbogbo ẹ̀ ẹ̀yìn ṣe ṣe ọ̀kadà mú nílẹ̀ ní ayé gbogbo nǹkan kẹ́lẹ́ ìdá tó lóòótọ́ o àfáwà gbogbo ìfọ́lá ti bá àwọn kiri báyìí o àwọn náà ní ohun wa ló dájú alakọ̀dá lè tó lẹ̀ alakọ̀ lè tọ́kì alakọ̀ fún yẹn ṣáájà àwọn alakọ̀ lọ omi àfá àwọn ẹ̀nà sáà ní gbogbo ẹ̀kẹ́jì ló tún dìde tó wà mọ̀ pèsè ránṣẹ́ kí ẹ̀dára tó tọ́ ní ẹgbẹ́ àfá àwọn ló pọ̀sẹ̀ ìbọn àfá àti nílẹ̀ ló pọ̀sẹ̀ òun kò ní sọ gbogbo ètò onímọ̀ dájú tó bá fẹ́ rí bí kéjì fẹ́ lọ bẹ yóò gbẹnu àtẹlùpẹ́ rẹ̀ àfá yìí wo nígbà tó yẹ pé kiri kan àbí. Ah, ẹ̀fọ́ ara ẹni rí làwọn àwọn ṣe báwọn ọlọ́run tó ṣàmì wa àgbẹ̀sáàdì fún ìṣàlá tààlà kí ọlọ́run kí ó ṣe àlékún àgbọ̀dọ̀ nípa nígbà tí a bá tún wọn kọ̀tínú pẹ̀lú ìyọ̀ǹda lọ́n fún ọkọ̀ ọ̀dà àtàwọn nǹkan وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. الحمد لله والصلاه والسلام على رسول الله الله سبحانه وتعالى كنت أتوقعهم على الله رحمة الله وسلم أتوقع شيء وعلى جزاكم الله خير أنا الله سبحانه وتعالى أتوقع الله وتعالى وأنا وتعالى إن شاء الله تعالى Allah subhanahu wa ta'ala gbogbo mọ̀ṣáríkì lẹ́gbẹ̀ẹ́ àti ìpínlẹ̀ ìṣẹ́lá ọ̀sán ọ̀sán ìfọ̀mí ẹ̀ẹ́ta ní ọ̀nà mọ̀ṣáríkì ní ìdájọ́ ìdájọ́ láàpọ̀ wọn sọ́yìn tó wọ́n ti bẹ̀rẹ̀ tẹ́kọ̀ọ́ lọ́la ọ̀sán ọ̀sán ọ̀sán